àmójúkújù wẹ̀ awọ ẹ̀dúgbìjagun ọba nájà ọ̀dáná ó bóòrùn tó tóòrùn pàkàrí lómi ọ̀tẹ̀rì ọ̀rẹ́sà ńlá jìgbà àgbà ọ̀dọ̀ wọlé o ọ̀rọ̀ afẹ́ orílẹ̀ náà ọ̀kàrẹ́ jùgbò ọ̀dọ̀ wọn rí o ẹbáni tó wọn ẹ sí ẹ kó yè ẹ kó níyè nú ẹ kó gbogbo ẹ kó jatán ọkọ rẹ balẹ̀ ọwọ́ rẹ gbà kárí lé kọmọsòpin ọjọ́ wa tíya ọkọ wa gbogbo àdáwọlé wa kọ máa sí eré ọmọ tí ọmọ ìwọ ìlú lébẹ lẹjùmọ rẹ wọn lè ti tètè tó tẹkọ máa wọlé. oníbẹ̀ kọ̀sẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àṣẹ ìdùmọ̀ rẹ. Thank you ìbéèrè káyé ọmọ o ní kó ní ó ní kó ládùn àwọn ìṣẹ́ ẹnu gbogbo tó bá ti ń dáwọ́ nípa yọ ní láti mú ilẹ̀ ní ọmọ ọ̀dọ̀ ni ọmọ ọ̀dọ̀ nígbà tí sábà bá ìgbìgì ìwé ẹ̀kọ́ máa tán lọ láti ara ẹja máa gbà ó yí láti kò dé àárín ra ìkó kì í fẹ̀ tó máa kẹ́sọ̀ kó àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ Onílé káyé ẹ̀ lóyún o. Yé sẹ́. Ó lóyún o. Yé sẹ́ àdúrà ó ayé rẹ tó gbogbo àdáwọlé wa lé fẹ kó ayọrẹ sí rẹ. ẹsẹ bá wa. iyọ̀rẹ́ ọ̀sání ọmọ ọ̀hún. ẹsẹ. kó níyè nú. ẹsẹ. kádùá rẹ gbà. ẹsẹ. orógbòrè o orógbòrè o mo dògbò. ẹsẹ. mo jàtọ. ẹsẹ. ẹsẹ. o. fàdúrà rẹ gbà o. gbére ọkọ rẹ balẹ̀ ọkọ rẹ kọjọ ti rin eku kojísẹ́ o tẹja kojísẹ́ o fàdúrà rẹ gbà o. Elédùmarè lọ́wọ́ rẹ lòun máa bá jíjí Elédùmarè lákọ́kọ́ ká fọwọ́ fi ní ká wẹsẹ̀ fi ní ká balẹ̀ fọlọ́run ọba adébáfọ̀ kẹ̀lẹ́lógbárùn mọ́lẹ̀ wọ́n lọ́ọ́ lè forí balẹ̀ fílẹ̀ mọ́lẹ̀ ìdíkẹ̀lẹ́ mẹ́tẹ́ táwa wí lónìí kọ́mọ tó dàbí ìgbówọlé àṣẹ. ó sọ ọmọ obìnrin kì í kún lọ́wọ́ kó dá lọ́wọ́ lu òun gẹ̀gẹ̀ sí àyẹ obìnrin délé jésù awọ ẹtù tẹ́lẹ̀ méjì yìí dòkó awọlé ọ̀rúnmìlà adébáfọ̀ ọ̀rúnmìlà ìjọ tí wọ́n ní ire gbogbo ò ní yálé ire gbogbo kó máa yálé ọmọ dàbí.

àwọn ọmọ wọn kékeré pàkó àgbàgbà pàkó kékeré pàkó wọn kì í mọ tíkẹ́tì ẹ̀jọ́ ọmọ ẹ̀kọ́ mọ ẹ̀jọ́ láyé rẹ̀ kó dàgbà kó dùn kó kó dẹni yìí kó dẹni ẹ̀yẹ báyọ̀ ọ̀rọ̀ múlẹ̀ kún náà pọtí o ayé ọmọ náà bí lòdì tán kó lòdì ayé rẹ̀ kó gún o. oṣoògùn ilé oṣoògùn òde ògùn sàkàsíkì òkòrò gbé kàmì sẹ́ni wúyẹ́. ẹni tí ìrèké o ọ̀rọ̀ mẹ́kó máa dùn ayọ̀yọ̀gó ayọ̀yọ̀gómọ̀gómọ̀ dọ́kìdọ́ ìjẹ̀lẹ̀ babalọ́rẹ̀ mú yọ̀rọ̀ àtòrí ikú ọ̀rọ̀ ayọ̀ ló bá ọmọ tá sọ lórúkọ lónìí ọ̀rọ̀ ayọ̀ ni kó máa bá. gbà kí ẹ bá lọ yẹyẹ lé o apá tú apá òsì lẹ́ẹ̀lẹ́bí kórè ajé wọlé kọ́mọ ìkókórè ajé wọlé lẹ́fẹ̀ẹ́ ọ. àtàdùn ọ̀rọ̀ adùn ni kó máa bá báyìí kó mọ̀ ní jẹ ogun o. ajoko mọ̀ dìde làákò ogun. ọ̀pọ̀lọ́lọ́ bàbá níbi jìnnà ẹ̀pẹ̀ wù. ó dẹ̀ lábẹ́nu gbàrú ọkọ̀ tá ẹ̀pẹ̀ mú. gbogbo ẹni tí a gbèrò ogun lọ kó mọ̀ sí kú pọ̀ yìí. báwa báwa báwa. atare gidi láàbọ̀ odidi owó ni kò mọ̀ ìmádìí alẹ́ fẹ́ rí bàbá rẹ̀ bí bàbá rẹ̀ odidi owó ni kò má ti yà ológbó kò jẹ́ kó kí àwọn kò jà tọ́ o kó kù sínú ewé lewo. àjírò àjíròjọ́ ọ̀pín àdìgbẹ́lọ́jọ́ ọjọ́ lọ́jọ́ kọ́nu ọ̀rọ̀ òǹgbẹ́kùn ọlọ́mọ ọ̀rọ̀ òǹgbẹ́kùn olówó ti bẹ nínú omi olóyè aláàlóso gbogbo bí tí kàdámọ́sí wà lónìí àlàyé ojú ẹ̀kọ́ máa tọ́ bẹ̀rẹ̀.

Kudu Harode. Bawa. Ilé olúwa ni ìgbóná. Bawa. Ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀. ṣé gbogbo yín olódù àti olóòrùn. olóòrùn àti olóòrùn gbogbo wa.